good my life you have been so, so good. Oh, I will sing of the goodness of God. running out, running out to me. I give you everything. leba baba si anda de bebra baba baba baba baba I give you everything. Your goodness running out, not to me. ya bale baba ya bulia shinda lele buruba katata ya baba. All my life you have been faithful. All my life you have been so, so good. of the goodness of God. Only us, all my life you have been faithful. All my life you have been so, so good. I'm gonna sing of the goodness of God. I'm gonna sing of the goodness of God. Kabaya Bolia Sindelele Broba Katata. We give you glory, Lord. King of kings and Lord of lords. Mandela lebro sebria kata ta ta ta. Ilebra baboli ashi andela lebro bakata ta ya andela lebria na na na. Ole ya bra baboli ashi andela lebria kenda lebria na baba ya ba. Father lebra buri basinda lebru bakinda lebria si anda buruma siki anda lebria anda baba ba. Here I am, I've survived, I am still standing. We give you glory, Lord. All oh, the situation, Lord, thank you. Makata every asi and baba baba baba. But she never give up on me. I am still standing. Looking back, I see it's in your grace. This far by grace. This far by grace. Yeshua Nubute, come this far by your grace. This far by grace. This far by grace. Yeshua Nubute, come this far by your grace. I am. I have survived. I am still standing. Thank you, Holy Mama, Shiki and the Lebriakatata. Ima Yabudia, Shinda Ebriakatata. But you never give up on me. I am still standing. lebra ba ba ba ba yanda lebo masinda lebo it is your grace this far by grace oh this far by grace Yesu adubuti come this far by your grace this far by grace gbogbo tí Kábíyèsí found by your grace. Kata yabudi asinda la lebriyanda ba. Yinda la lebruba kata ebriyasanda ba ba ba. Alebre akaba sinda la lebriyanda ba ba ba. Kalebra bodiya sinda la lebriyanda ba ba ba ba. This far by grace. This far by grace. Yesu adunuti, come this far by your grace. Ole akata ya busi anda lelebri akende ibri anda bababa. Thank you Lord. I made it. Thank God I made it. I made it. Ah, thank you, Lord Jesus. Thank God I made it. I made it. I've come this far by grace. I made it. Thank God I made it. I made it. I've come this far by grace. I made it. Thank God I made it. I made it. I've come this far by grace. I made it. Thank God I made it. Baba lebro sibri anda braba baba ba. Inda lebro sibri anda buruba kanda lebro yanda baba baba. Inda lebro sibri kanda baba baba yanda baba ba. Thank you Lord. Thank God we made it this far by grace. Thank you, Lord. Kibra babudia si lebrianda burubaka tatata yanda lebrianda baba baba ole masi delele buruma ki delele buruma kanda lebra baba baba baba Oh yes Lord Thank you Amashiki anda lele buruma kata tata miracles. Oh. Just for me, particularly me, Lord, you did it all. blessings. Obstacles opportunities. You did it. It is your handwork, oh, so I think. Ìyàwó o, ìyàwó o. Yahweh oh, Yahweh oh, Father I declare I'm yours forever. Uh, oh my praise. Makaya baya bosi aki anda lelebri anda berubah kata ya baba baba. Indalelebriya kataya Mountain. Blessing for me. Particularly me. Lord, you did it all. Blessing. Now opportunity. You did it. It is your handwork, good to us. Hey Yahweh, oh. Hey Yahweh, oh. Hey Yahweh, oh. Hey Yahweh, oh. Father, I declare I'm yours forever. You're worthy of my praise. Hey Yahweh, oh. Hey Yahweh, oh ìyàwó o ìyàwó o ìyàwó o Father I declare I'm yours forever. O lebriya kanda buruba shenda la lebriya kataya bababa. Hey Yahweh, Yahweh, Yahweh. Thank you, Lord. Yahweh, Yahweh, Yahweh, oh. Yahweh, Yahweh, Yahweh, oh. Yahweh, Yahweh, oh. You're too good, you're too good. Lord, you're too good, you're too good. Holy akata ya baba baba baba baba baba ya ndalelebri ya nda baba baba. Holy bri ya sanda buru bakanda branda buri ya nda baba baba baba baba. Holy ya baba baba. Eyawe o o eyawe o. Ayabrabo si akatata yanda leleba. Holy masi kibri anda buruba katata tata. Ye manda brabo di asita leleburuba kata anda baba baba. Holy Briasanda Baba Baba. Holy anda I bless your name. Holy One, I worship you. For you are God above by yourself. There is none like you, Lord. You are God above by yourself. Thank you, Lord Jesus. Age to age, you're still the same. All creation will shout your name. For you are God above by yourself. Thank you, Lord Jesus. You are God by yourself. Oh, oh you are. I bless your name. Oh, oh, you are. I worship you. Oh, you are God by yourself. You are God all by yourself. Kataya Brusibri Adabrada Baba. Who you are. I bless your name. Who you are. I worship you. God all by yourself. Thank you, Lord Jesus. ashi ole baba we sing mighty God I bless your name Holy One Holy One I worship you, God all by yourself. Nobody else like you. None compares to you. You are God by yourself. Lift those hands wherever you are. Declaring. It's Oh, now. You're still the same. All of creation. All creation. we shout your name. Oh. You are God by yourself. Only Akabayandalele. You are God by yourself. Oh Lord, there is none like you, Jesus. For who you are, I bless your name. I bless your name. For who you are, I worship you. You are God all by yourself. You are God all by yourself. There is none like you, Lord. King of kings and Lord of lords. We give you glory, Lord. We magnify your name for who you are. I bless your name. I bless your name for who you are. For who you are. I worship you. You are God all by yourself. I am only a shake every hand up and about. You are God all by yourself. There is none, no Lord. We give you glory, Lord, for who you are. I bless your name. For who you are, I worship you. You are God all by yourself. Kibra Thank you, Lord. Libria Sanda Burubaka Yabru Libria Nabababa. In the Lebrabolia, Shinda Lebrubaka Yanda Brabolia and Babababa. Olemasi Anda Ebria Katatata. This morning we are raising an altar of worship and thanksgiving to our God for all that He has done for us from the first day of the year. So now God has been merciful, He has been gracious to us ɛnɛ yɛbɔ mpaeɛ apagya afɔrebukyia a ɛyɛ aseda ne ayɛyie ama yɛn awurade yɛn nyankopɔn ɛwɔ nhwɛsopa ne bambɔ a awurade abɔ yɛn ahwɛ yɛ so efiri afiwe a yɛsi mu ɛde edi kan bi si ɛnam ne o kasa yi bebe sɛ obie wa no na ɔde aseda ne ntontom mpagya ma awurade nyankopɔn ma wo ne wo fie ne wo abusua mpɛmpɛn so a n'adɔm de wo aba abɛduru de mo abɛduru sɛ abusua sɛ ɛɛ. Eh, fie sɛ ankorankora. I want you to open your mouth and begin to worship, begin to raise an altar of thanksgiving for God, for all that God has done for you all through this year. Lord, we give you glory and we magnify you for who you are. We worship you, Lord. We give you only Akimashinda senda indaya. Olebri akabaleba senda lelebri akata. Ayabra papa lebri akanda lebriandanda lebra papa lebolia shenda la lebriandanda ole ya bra papa kanda la lebriandanda lord lebria shenda la lebruba katata ayabra papa le mama kende ibria kenda ilebra bolia shenda la lebruba kanda lebra pa le ma shenda ba, asida enimonyam entontomne. nkamfo nka wo den awurade me nana kɔkɔ aprɛko bi ne me fie awurade me ne me abusua me ne me ma yɛde ntontom ne naseɛ ɛde ma wo ɛwɔ mpɛmpɛnso a wadom ɛde yaba abɛduru awurade yɛ nyankopɔn yɛda wase bambɔ ne nhwɛsopa wa wama kwan ma de abɛyifoɔ pɛɛ yɛ ama mu wama kwan ma de atamfo pɛɛ yɛ ama mu awurade wakora yɛ so ahwɛ yɛ so wabɔ yɛn ho ban yɛn ho ama asɛm animonyam ne ntontom nka wo din ɛna ananope eradi yeshra eradi yakro lord we give you glory we are so grateful for all you've done for us O lord you have done good for our families O lord thank you for protection O lord thank you for preservation O lord thank you for providing for our daily needs O lord we thank you for traveling mercies O lord O god almighty you deserve to be worshiped O lord we raise this altar this morning morning. We say thank you, thank you, thank you. Ẹwurade ayiko, yẹ pẹja afọribuchi a yẹ aseda ní ẹnumọnyam ní ntontom n'ano pẹ. ye kura ọhún ẹwurade, yẹ ní biribiara busa o sẹ aseda nkutu ẹna n'ano pẹ yẹ de ma o. Aseda nkutu ẹna n'ano pẹ yẹ de ma o. Ẹnumọnyam nka o, ẹtontom nka o. O lọọdi ma keburo sebiri akata naya. Lebiri abababababa yanda leleburu bakanda. elebria babanda bolia sanda lebria nanda elebria braba baba lebria sandi anda emake ya bolia sanda lebe ole ya bro sibria kanda bolia nanda elebria braba baba lebro sibria kende anda olebria braba baba lebria sanda lebe lord elebria kanda braba bolia nanda emasele broba kenda ebria katata Eradi Yadi Asidama, Yadi Tontoma Wanope. Oh Lord God Almighty, Ibra Babuli Asanda Leburubaka Tata Ta Holy Anda Brababuli Asanda Burubakanda Naya. Yibri Asaka Tata Tata. Holy Abrababa, the Asinda Leburubakanda Baba. Inda ta ta ta. Ah, Lebria Kenda Leburubakanda. Father Ibra baba libro kebria kataya libra dia senda la libria kasandanda ibra dia sanda bruba kata baba Na na ah, yaba yaba da baba. Thank you, Lord Jesus. Onyame oh, wa dumo. Asida bɛn ni ebetumi di ama yɛ nyanko pɔn wɔ bɛnbɛn so a wɔde abedu yi. Enye nipa nya na nya ni se yi o. Aa yɛ sɔ ɛni ɛyɛ ayi ɛwurade ɛyɛ wa dum. Ẹ̀rọ̀dé yẹ wá dùn, ẹ̀rọ̀dé yẹ wá dùn, ẹ̀rọ̀dé yẹ wá dùn. Asidabɛn ɛni ebetumi de ama wo na ahyɛ wa nan mu. Yie ɛni adɔya a wama yɛ nyɛ. Sɛni ama yɛ ya, ooli akata ya santa bababa. Yie ndɛndɛ lɛburo ma ke ndabra bababababa. Yie ndɛndɛ lɛburo ma ke ndaburo ma se ke dada yaba. Uli anda brava buliaba. Ebi penina. Na enya no serie yo. Ebi penina. Ya no serie menye yo. Midi eseni amaya. Eyo nyame wa dumara kwa. Hey yasirabẹta nifama yinamio ẹnyẹya yiya onyamidado arapa yasidabẹta nifama yinamio ẹnyẹ nifẹ yinamio. yo Enipa nyina Enye nipa nyina Na enya no sɛdeɛ menye yo Aprɛku sɛdeɛ ma yeya Eyo nyamina do marako Iti asida bɛ Na mipa

Thank you, Lord. Thank fama minha mio. Akatatatatata. Andelelebria baba baba baba. Asida bembra. Mama miyamio. Yeni penyina. Kaba vibria katatatata.

sɛdeɛ ɛbayɛ ya ɛdeɛ na wobɛtumi de atua nyame ka ama na yɛyi ɛdeɛ na wobɛtumi de atua ka sanbɔ ne yɛ sopa God, you have been good to us. In the month of January till now, oh Jesus. Ọdún yẹn bí díẹ̀. Ẹ̀yàwó náà ó sẹ́nà ọ̀fà dẹ́rù àti. Yes, yes. bẹ́ẹ̀ lọ. Onyame osu onyame oyè kakraka ọba di nyami onyame onyame oyè kẹsí o onyame osu nyame wo yɛ kakraka ɔba di nyame onyame a ɛwurade wo yɛ kɛseɛ yɛyɛ ɔkɛse sɛ yɛnhyia wa ɛwurade sɛ mɛnhyia wa akadeɛ na mɛyɛ o ɛwurade. ba, the Shemeshiawa Ekama Irabra Onyame Osu Onyame Oyedabraka Ọba Dinyami Onyame Onyame Onyame Oyekesiu. nyame wo so obiara te sɛ woyɛ nyame di ɔbaade nyame ampara o nyame o nyame woyɛ kɛse o ẹyẹ ń ṣe ayé nyàmé àkàyà yìí rà ó nyàmé. Seye yawa Enga ya ira Oye libra bakata ta ta ta ta Ibra baba baba libri akinde baba Ibra baba baba ya da libri akanda Oh ye kesu ɛnhyia wa ɛkama yira o ɛwurade They yɛnhyia wo yɛ nyanko pɔn ɛwurade sɛ yɛnhyia wo ɛwɔ abrabɔ yi mu a yɛde animonyam tontom ne nkampɔma o lord ima kema se ndaburuma katatata. Yenda zale buruba kaya braba bayanda zale briyanda baba baba. Oya ọba di nyami, onyami, onyami, oyẹ kẹsi o. Ẹ̀rọ̀adé sùn, ẹ̀rọ̀adé ọ̀yẹ̀ kẹsíẹ̀, ọ̀nù e. ẹni ọba di nyankopọ̀n. baịbụl sọ na ɛbɔɔ soro na ɔbɔɔ asase ɔbɔɔ ọpụ na ɔbɔɔ mu nneɛma Ọ dị nyansa ɛne ne tumi na kasa maa deɛ ɛni hɔ ɛbaeɛ e sɛɛ nyankopɔn ɛyɛ e menu mmienu ya yɛgya ɛne no sɛɛ nyankopɔn ɛyɛ e menu mmienu yɛ nyankopɔn a yɛde ɛho atụ no so ɛwurade a ɔnni hwamɔ na ɔnni hwamɔ so da afei besi nnɛ mfitiase besi nne. wakoma ɛyɛ edwuma. your heart has been beating from 1st general to now. In fact, the weeks ahead of us is going to be worship, praise, thanksgiving. We are not going to ask anything because God deserves to be worshipped and honored. We have to give all out to show our gratitude to God. We can't take anything for granted. Sure. Do you know how many times the witches and wizards in your family conspired against you? Do you know how many times they had wished to cause you pain? You have no idea. God saved you. God saved you and your household. Ebra ma hanam atwa wɔn se so wɔn nipa dodoɔ nyankopɔn kora ɔbɔ wɔn ne fie ho ban na ɔtwi ase dani ayɛ yie a yɛ musa wi mfrɛ awurade hɔ siesie afɔrebukyia a na yɛ aseda yɛkyerɛ yɛn nisɔ ama yɛn nyankopɔn yɛkyerɛ yɛn nisɔ ama yɛn nyankopɔn awurade ne mi no mmienu adi ne yie <laughs> lord we are thankful and we are grateful yɛde aseda ma wa nɔpɛ yi awurade a wɔn yɛ di ne yie sɛ ɔma ɛɛteatea mu na yɛto nnwom na yɛtontom a na awurade yɛkyerɛ yɛn ani sɔ ɛwɔ mpɛmpɛnsoɔ a wɔn ho mɔborɔ ne wadom de aba abɛduru me nana kwaku deɛ me ne me fie awurade me ne me abusua yɛntumi nyi wo bonni da esan sɛ yɛwo na wo ne yɛ di ne yie sɛ yɛnhyia wo a awurade anka ɛnim baabi a yɛduru aseda nka wo din na obi biara ɔte me ne awurade me ne saafoɔ no nyinaa yɛ adwene ɔmo ne ɔmo so abusua yɛpagya afɔrebukyia yi ma wo nnɛ aseda afɔrebukyia ayɛyie afɔrebukyia ɛntontom afɔrebukyia we thank you lord as we have raised this altar of worship and thanksgiving.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 amen yie ɛne adɔyɛ ɛna ebedi akyi yɛn kwan nana nyinaa o awurade yɛbɛtena wo fie daa nea aka wo mmeni yɛ akyerɛ yɛde yɛbɛtena ase yɛngu nea aka wo mmeni yɛ akyerɛ yɛde ntontom ne nkamfo ma wo ɛwɔ yesu dan mu amen and amen abusua aseda ayɛ yie. <laughs> yɛwie nyame di abɛduri 2023 and now me ne can't asefoɔ ho ɛnyɛ boni ayɛ fasida ma if you can hear my voice it means you are among those who have been privileged to be alive today therefore show your gratitude and thank god for your life god willing tomorrow continue nyame pɔ ɔkyena yɛbɛto aso aseda ayɛyi afɔrebukyia an altar of worship and thanksgiving and of praises we will give to our God, for God has been good to us. I love you and I bless you. Medol, mefa ho. Nyame nhyɛ obi biara. De nyame nam so ayɛ ama me ne me fie. Nyankopɔn nhyira wo. Thank you. If I should mention names, I can't finish. Thank you, USA. Thank you, Canada. God bless you all. We give you glory. Thank you, Lord, for that. Bless your people, Lord. In Jesus' name. Amen and amen. Awurade yɛ Let me add much now. Bye bye.